نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات ìdára àbúrò àwọn sọ́ọ́ pé wà ní gómìnà lọ àwọn àjọjọ àjùmọ̀ òṣù ìlà àmàlẹ̀ lọ́wọ́ táwọn wá lómi táwọn gbé ẹ̀kọ́ gbé ẹ̀mí kó lára nígbà tí àbá omi. àwọn ọ̀sùn ọ̀sùn náà ní ìfẹ́ alàsùnmọ̀ ti máa múra tó bí hàn wàlùkábàtú aláṣàlá ní àlùwà níta wá pè ní àlùkábàtú tá a pè ní ìdọ̀tí ó pín sí ọ̀nà mẹ́ta kábàtú yẹ́jú bóṣùwò ìdọ̀tí kan bẹ pé pé ọ̀ràn yẹn kápọ̀ tún láti agbọ̀rọ̀kọ́ wàkábàtú yẹ́jú lẹ́dẹ̀kọ̀ọ́ ẹ̀gbìn kan bẹ ìdọ̀tí kan bẹ pé pé tún láti ní kápọ̀ ní màá ń bá ìlú àpò níwọ̀n níbi wàhábà tún yẹ kí ni màtí òhù ẹ̀gbìn kan náà bẹ̀rẹ̀ jẹ́ pé láti nípa láti ní káfọwọ́ ha ẹ̀yìn yẹn káfọwọ́ ha kò bẹ́ẹ̀ ìdọ̀tí ni káwọn ní káfọwọ́ káfọwọ́ gbà náà wò níbẹ̀ kò oríṣiríṣi ọ̀nà ni àwọn ẹ̀yìn tá à ń sọ yìí òun náà ni máa ń gbà wá. tó láwájúwájú á mọ̀ pa ní àwọn àbùkù ìlú àwọn sáà nígbà tí ìlú àwọn ìlú òun náà ni àlùbáàbò tẹ́lí sáàtù bí ìfọ̀hà omi tẹ́yà máa fi ń ṣe bára a ti mọ ẹ̀gbin a ti mọ pé àwọn kan ìlú wà lára wa tún láti agbọ̀dọ̀ sí bára tábà fẹ́ ṣe bára yìí náà tí omi tá a bá omi tá a bá rí òun náà láti ṣe bára ni àbó níwó omi tí àṣàyí àṣàlàyé fún wa pé irú omi báyìí òun náà láti ṣe bára láti ṣe bára àbó táàbì sí mára tòzáàbì bíi nẹ́jẹ̀sù wọ̀nyí pẹ̀lú ìdàgbẹ̀ táàbì kọ ìdọ̀tí táàbì kọ ẹ̀gbìn kú lára wa àlù kàtà sí ìdàkà kí wàá ní ìdàkà ní kàtà sí yẹn wọ̀hú wàlímà òun náà ní omi wàlímà wò lẹ́yìn káàsù bíi tọ̀há ọ̀tún tó wàlímà ọ̀hún omi táàmà wá fi gbé ìdọ̀tí táàmà fi gbé ẹ̀gbìn kú lára wàlímà ọ̀hún òun náà ní omi tó má omi tó má kanga òun náà láwọn fi gbé ẹ̀gbìn kú lára tá a bá sọ̀rọ̀ nípa omi tó má ìsìláàmù ṣẹlẹ̀ aláàbẹ̀ tó sàlàyé fún wa pé omi ìwo lomi tó má omi ìwo ni omi tí ò má wàhùwà sọ́ọ̀yì ìdájì ní àlùmọ̀kọ́ ní ìjọba yìí omi tá a gbà lérò tá a bí ẹ̀dínkù lára tá a ní ìwé jẹ́nẹ́bà tá a ní ìwé háyọ̀ tá a ní ìṣà títú àyíwájà sí omi yẹn ẹni pé omi yóò máa mú òórùn sàrí omi yẹn máa lòótọ́ alẹ́ lòórùn sàmì ẹ̀ṣọ́ alẹ́ ti bẹ̀rẹ̀ lásán àmọ́ omi báwọn lẹ́yìn ọ̀tọ́ yìí ìrẹ́ yìí kò lè dé kò lè má nǹkan mi omi yẹn kò lè má nǹkan mi wọ́n wá láti alẹ́ aṣọ ìfọ̀tì yìí omi náà pè lómi tó bẹ́yìn òun náà lómi tó wà bí àwọn ọ̀sán àwọn ọ̀dà ti dá omi tó yẹ kó wà lọ́rùn ti dá nǹkan kan òun padà mẹ́rin.

tí èyí bá jábọ́ sọ́mà ní sísè blọ́ọ̀kù ní sísè tí èyí wá wá jábọ́ sọ́mà tó jábọ́ tó pé á wá di omi irú eléyìí náà irú omi ní ẹ̀rẹ́ ṣe ní ní ẹ̀rẹ́ ti ṣe ìmára ní àwùjá ìrìnà ti àrùn àbí kó jẹ́ omi tí ń sàlẹ̀ rẹ̀ ẹ̀gbọ́n àti dáàbò máa wọlé náà nínú kó wá látòkè àti kó sàlá ti rẹ̀ tòmí yéèjì náà nínú àwọn omi tí a máa fi ṣe ìmára ní kàmáàdì àdáhà gẹ́gẹ́ bí àwọn omi kànga wàlẹ̀ ìlú òyìnbó àbí àwọn omi àwọn àmọ́ ìlànà àgbẹ̀jẹ̀ àwọn omi akérèmọdò àwọn olùkéékèèké ibi àwọn olùkísà lẹ́yìn lẹ́yìn wáyé àtàwọn olùkéékèèké báwọn irú omi bẹ́ẹ̀ ni omi tá a máa fi ṣe àlùbàlá ni wọ̀lẹ̀ èyí ò rí àbáwọn omi ìṣẹ̀lẹ̀ rí pépé kan ṣẹ́ wá láti fún wa èyí ṣe èrò lálá nínú omi tá a máa fi sábàlá ni wọ̀lẹ̀ àbá àbí àwọn omi bíi àwọn omi kànga omi kànga tá a bá gbẹ́ fúnra wa pé àwọn alágbẹ́ ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ́ fúnra wa tá a ti wá ka omi eléyìí náà nínú tí ìyẹn máa fi ń ṣe ìmọ̀ra ni wàlẹ̀ ha àti àwọn omi gbúdò lálá. akérèmọ̀lẹ̀ àti gbúdò yàtọ̀ wà láàrin àwọn méjèèjì tẹ́ ẹ máa fi omi gbúdò odó lálá níwájú kan títí máa ń lẹ́nu bí iyọ̀ ó yàtọ̀ sí bí omi akérèmọ̀lẹ̀ ojú máa ń rí. wọ́n náà ló wà pé pé àwọn sàábà bèèrè lọ́wọ́ àti sọ̀lá wà lọ́wọ́ sọ̀lá wípé àwọn máa ń sáfù lórí omi táwọn máa ń lo àìmọye ọjọ́ lórí ọkọ̀ ojú omi tó jẹ́ pé omi tó táwọn bá gbé lọ́wọ́ ìwọ̀nba omi táwọn lè mu ni àwọn òdàgbà láti máa mu omi inú wúlò látara pé kí iyọ̀ ní ẹ̀ máa bomi sí ọ̀pá àwọn ọgbà láàrin máa mú kó láti máa ṣe sáàlẹ̀ máa bí sàgbàdá sáàlẹ̀ máa tóbi ìlú sàgbàdá ànábi ní ìbú àtúntà tó rò máa owó àlẹ́ ìlú mẹ̀ta ànábi ní ìbúlò tẹ̀rín wà fún ìdí láti lè bá a máa sọ yìí máa pẹ̀lú omi yìí yàtọ̀ omi yìí ti báyìí láti lè bá a máa sẹ́yìn láti lè bá a máa fi ṣe ìmọ̀ra. níbo mi ó tún sọ fún wa nínú sọ́ọ̀dù kọ̀ọ̀n ayé àtúnṣe ó ní wà ní àmì ìsàmà ìná àwọn ọ̀hùrọ̀ ó aṣọ omi tó mọ̀tàn dákàlẹ̀ fún láti sánmà tó a pé omi tó mọ́ láti sánmà omi tó mọ̀tàn dákàlẹ̀ yàtọ̀ bá túbọ̀ síwájú tó wá kan tó gba òkùtì omi tí ń pọ̀ láti sọ́nà dàrẹ́ ọba àdìgbọ́lá sọ ma pé náà á ń tọ̀hù rọ omi tí ó má kan dání omi tí kò sí àdọ̀tí kankan bẹ́ẹ̀ so eléyìí òun náà ní ẹ̀yí láti mú Al-Qur'an Al-Karim pé omi tí ń pọ̀ láti sọ́nà pé omi tí alẹ́ ti rí láàrin ṣe ìmára ni. lẹ́gbẹ̀ẹ́ náà ni a rí àdìgbà Nabi sallallahu alaihi wasallam tí àdájú máa ń sọ̀rọ̀ àdúrà pé Allahumma sinni ìfàtọ̀ ìyá ẹ̀dá ìlà ìwọ̀sán sí ìwọ̀sán. àdájú sallallahu alaihi wasallam ní máa ń sọ̀rọ̀ lọ́dọ̀ wọ́n sọ̀rọ̀ àwọn ọ̀dà rẹ̀ pé kí ọba mi èsì ni ìfàtọ̀ ìyá ẹ̀yà mọ́sàkọ̀ mi máa kú níbi àwọn ẹ̀sẹ̀ mi. bèlá wọ̀ mímọ́ pẹ̀lú omi pẹ̀lú ìyín wọ̀lẹ́kẹ́ni wọ̀lẹ́bá wọ̀ mímọ́ pẹ̀lú àlẹ́wọ̀n wọ́n ní kíní ẹ̀ wọ́n lè wọ́n ọjọ́ mẹ́ta wọ́n lè wọ́n lè jáde nílé tó ìwé ìlú rẹ̀ sún rẹ̀ yóò fi hàn pàmẹ́lẹ́ tó wọ́n lè yín àwòrán àwọn omi tó wájà ìlàkàrà yẹn náà nínú àwọn tó yẹ máa fi ṣe ìmára ni. tó àbáwá sọ fún aṣáájú pé wàlá dáàsùn sọ̀hárà fún ìmáyé bẹ́ẹ̀ni máa àwọn ní ààrẹ ti mára pẹ̀lú àwọn nǹkan tó jẹ́ nǹkan olórí kan tí ń sàn tí ìbá ti sọ̀rọ̀ aláwọn nǹkan bí ilé ti gbé pé òun náà ń sàn àmọ́ kì í ṣe omi àìnípe lómi àwọn náà lómi ìfowópamọ́ mi náà máa ń tò wọ́n lọ́tọ̀. àbá ní gẹ́gẹ́ bí alhali alhali omi kan ní bóyá tó omi yẹn ẹni báyìí ó dàgẹ́ bí máa ń bí bí kán báyìí ní ọjọ́ fi ṣe òsàn yẹn èyí ò lọ́dọ̀ àwọn tó máa ń ta àwọn àfihàn náà lọ́wọ́ àwọn fi hàn sáà nínú àwọn omi ìsìláàmù sọ̀rọ̀ àwọn ìsìláàmù tó dúró yìí irú omi yẹn jẹ́ láwọn omi oríṣiríṣi ó kán lẹ́nu ìgbà nígbà ìgbà ìkan irú omi oríṣiríṣi láyé náà òun náà sáà àmàlẹ́ fi ṣe ìnára wẹ̀lẹ̀dín àti pẹtró ẹ̀ pẹtró ní ṣe nínú omi náà ní pépé ìgbàlá wọn ní ní ṣe sàn ní tó àmẹ́lẹ́ ní ṣe àlẹ́ àlẹ́ ṣe ìnára wàlà àṣìyẹ àti gẹ́gẹ́ bí juice tàbá fún tàbá fún látara àwọn èso kan tàbá fún jáde ìgbẹ́ ọ̀sán mi ọ̀sán ni àbómi bẹ́ẹ̀ tẹ̀lákò mi àbómi nígbà ni òwúrọ̀ àwọn èèyàn omi náà láàpẹ̀ omi sàn bí wọ́n sàn máa ń pè lómi tó àmọ́ òwò àìlú eléyìí àìlú ìsèmára wàlẹ́mọ́n àgbẹ̀lẹ́bí lẹ́mọ́n àgbẹ̀bí lẹ́mọ́n àwọn tó bá jáde lára rẹ̀ àlìsímára ọ̀nà sábà àdáyé àtàwọn nǹkan tí ó jọ irú nǹkan báyìí. so kílófà táàrí ìsúmára ọ̀nà ìgbélé wàlọ́ sábà kàkà sọ pé wàlọ́ lẹ́bí lù máa án ọ̀dàyà náà mọ̀ sàn ìdá ọ̀yìnlá. ó ní tí ẹ bá fẹ́ ṣe gbé máa ẹ bá fẹ́ bí ẹ̀dín kò lára wàlọ́ lẹ́bí lù máa án tẹ́ ẹ wá wá omi tì tẹ́ ẹ̀ yí omi tá a mọ̀ lómi yẹn ìṣẹ́ àwa eh, wa ẹ̀yìn ọ̀tàyà mọ̀mọ́ sàìyà ọ̀yìnbá ẹ̀sìn táyà mọ́ ẹ̀sìn àlọ́lá ilé ìwẹ̀ pẹ̀lú ìgbẹ̀gbọ́n tó bá yẹ kó lẹ́sọ̀ fún akáwọn olóògùn náà nígbà tí ó fi gẹ́gẹ́ bí hàlì gẹ́gẹ́ bí bẹ̀jì gẹ́gẹ́ gbogbo ẹ̀ báyìí ti yàrá àwọn sùn àwọn ọ̀tà àwọn sì yóò dá ẹ̀ tó wá sí òní sọ pé káàlù bí káàlù ìgbẹ̀ nígbà tí àbá omi padà òkè àná nípa àwọn ọ̀tà sọ ìgbà sọ́ọ́lù ti lọ́sùn rọ̀ kò kìí ṣe ìpè nígbà yìí wá bí wa lọ pé á ah, ẹ̀rọ ẹ̀ máa lo ìpè nígbà táwọn kan ní ìlú wa àmọ́ gbà tí òfin lẹ́tọ̀ọ́ òun náà ló bá bí ọlọ́ sùn àti wọ́n tààrà tó fi lú wa lọ sí pé ká máa lo ìpè nígbà tí a bá ti rí omi. àlùmọ́sálà tó sáà ẹ̀ta ẹlẹ́ẹ̀kẹ́ ẹ̀ta nínú àwọn ọ̀tọ́ wà lábẹ́ ìmára àlùmọ́ ìlà àwọn àgbẹ̀ sí omi yìí kí ni ìdájọ́ inú omi náà àlùmáà ìgbà ọ̀rọ̀ tó tún fàyà bàbí bàbá yà áàdà àwùjọ fi ìgbàlá àbá rí ìhù àwùbá ìhù àwùjọ àbá ní omi tó máa ń ta ẹgbẹ́ tó máa ń tẹ́bi bá wá dà sí ẹ̀bí wá tẹ́ǹdì ìkan nínú àwọn òròyìn mẹ́ta tó ní omi ní òròyìn mẹ́ta táàmù fi táàmù fi máa ròyìn omi wàhùn àdéhùn alákọ̀ọ́kọ́ ni òun omi ń bàbá ti pé òun ò ní ṣe jẹ ẹgbóhùn rẹ báyìí ẹ wá gbé ohun kerosene ẹgbóhùn rẹ níṣẹ wá gbé ohun mílíkì ẹgbóhùn rẹ níṣẹ wá gbé ohun bí èlùbọ́ kò tí òun rẹ bá ti ṣe ìdí alákọ̀ọ́kọ́ nù àwòká àmùbù àbíkọ̀wò rẹ bàtẹ kọmíṣẹ níṣẹ àwọn omi máa ń lẹnu omi kànga àwọn omi máa ń omi bọ́ọ̀ àwọn omi máa ń ẹ omi tí nǹkan kò tí ì sísanwó rẹ̀ tó bá ṣéèjì àwọ̀ láwùjọ òwò àbáwọ̀ rẹ̀ dá omi yóò wọ́n láti dá sí tó ṣéèjì àwọ̀ rẹ̀ wọ́n wà láti sún ju èyí náà irú omi báwọn ní sùn tí ẹ̀gbin dà sí ẹ̀gbin làwọn ìta sọ ẹ̀gbin ló ṣéèjì ẹ̀ irú omi báwọn ẹ̀gbin lómi náà bí ìjìmá pẹ̀lú ìfẹnukò gbogbo àwọn onímọ̀ lápapọ̀ nínú tó ra àwọn sábà kò sí àpẹẹrẹ mú bẹ́ẹ̀ lórí pé omi tí ìtọ̀ àbí ìgbẹ́ tó bá dà sí ó wá jẹ́ pé látara kó dà sí ó wá sí nìkan nínú àwọn ìròyìn mẹ́tẹ̀ẹ̀ta bóyá inú àwọn bóyá ó ṣe kọ́lọ̀ rẹ̀ bóyá àti pé ní tẹ́lẹ̀kẹta ó ṣe di ìgbọ́wọ́ rẹ̀ kò eléyìí sì kò sí àpẹẹrẹ lórí pé omi ti rẹ̀ ní o láàyè nínú èsì ní àlọ́ kò lẹ́tọ̀ọ́ ká lo irú omi báyìí bàdà ìyá ìfẹ́ àgbẹ̀ àdá irú báyìí tó pọ̀ gan-an gbégbé ni tẹ́sí lẹ́nu láti ṣe kò tẹ́ di ìtọ́wò rẹ̀ kò tẹ́ di owó rẹ̀. aago méjì rẹ̀ ẹ̀sìn wa wàhálà títí point five litre lọ́nà méjì kúlà ìyọ̀nà ẹ̀ ẹ̀ àbí fínísẹ̀ fún lọ́wọ́ fínísẹ̀ fínísẹ̀ ẹ̀ tí ẹ̀sìn wa dé bẹ̀ ẹ̀sìn wa fún sí ìgbà àbí sọ̀rọ̀ wà lọ́sọ̀rọ̀ àti ìdàgbọ́ ìdàgbọ́ ọ̀gbọ̀n lẹ́yìn ìdàgbẹ́ àti ìdàgbẹ́ tó ní láti tó kò lẹ́yìn tó tó ìtọ́jú tó rà sọ́tí three hundred six hundred and one sixty two point five. àtẹ́jú máa wá sí ara rẹ̀ pé ẹ̀sìn òye òye padà nínú kankan nípa àwọn ènìyàn mẹ́tẹ̀ẹ̀ta irú omi yẹn irú omi tí ìyẹn tó ti fi ìyẹn tó ti ìmọ̀ra ni. bàbá tó bá yà tó pọ̀ jù bẹ́ẹ̀ lọ ẹ̀jẹ̀ rẹ̀ wà lọ́ọ̀rí ìmọ̀ra títà tó lórí tó kéré tó wá ní kéré sílá òun àti approximate. ẹ wọ́n ti wọ́n ti yẹ wọ́n jù náà lórí ètò. ìgbà tí àwọn onímọ̀ ti wọ́n ṣe bẹ̀rẹ̀ nípa pé mítà àti mítà ló ń wọ̀ mí àti ká ẹni mẹ́jọ wọ́dà ló ti mítà bí ọ̀n sáà so that's why everybody actually took out the whole line so you say draw uh, draw the small to the you understand tó tí alábọ̀ pé dọ́ọ̀mù ni àbí ọmọ àní dọ́ọ̀mù dà kékeré àní dọ́ọ̀mù la èwo ní dọ́ọ̀mù tó kí ẹ sọ máa gbé dọ́ọ̀mù la dọ́ọ̀mù náà ń pè é tó kí omi ní òbí bí láti ẹgbẹ́ bí ta sọ dọ́ọ̀mù náà báyìí àwọn ọmọ ẹ ṣe dọ́ọ̀mù ẹ̀ dọ́ọ̀mù náà dọ́ọ̀mù náà ṣe àìsèso àbíká àwọn pẹ̀lú mi pẹ̀lú láyé àwọn ìjàmbá yìí tó àyè ó gbà wọn pray like that. débẹ̀ kò lè kó ìpalára ẹ̀yin ò lè kó ìpalára irú omi báyẹn tó omi tó yẹn nílò yóò fi sí ìmọ̀ra yìí. المسألة الرابعة مسألة ewé ewé yìí nísìnyí ọmọ nísìnyí ẹ̀pọ̀n kalẹ̀ àwọn ewé ewé ajá sí rẹ̀ àbí ewé wa rẹ̀ dàálẹ̀ sílẹ̀ àwòsàn òun àbí kó jẹ́ pé ọṣẹ ẹ̀dúrà mi àbí kó jẹ́ pé ọṣẹ òun papọ̀ náà àwòsàn ṣáà àbí irú àwọn ọṣẹ tó máa fi fọwọ́ òun papọ̀ náà àwòsàn àbí sídìí bí sídìí yìí wọ́n máa fi máa lò tí wọ́n ìdá lára tó sì sì di ewé náà ni ó wá dà sí kíni ó wá dà sí inú omi àwòrán yìí dà ní aláwọ̀ ní bóyá lọ́sí àwọn ẹ̀rí má pẹ̀lú èyí sí ti wa lọ́rọ̀ tí wa bóyá ní omi náà náà pẹ̀lú èyí tí wa dà sí omi ní wọn garawa kan ibọ̀ mi tàbí dà sí omi ní garawa kan àbí bóyá ní kí dà sí báwọn nǹkan tó dà jẹ́ nǹkan tó yẹ lé ṣe é ṣe nǹkan ìdọ̀tí wàlàmìyàgbìn ìdáríkà tó wá jẹ́ pé tó dà sí yìí o nǹkan yẹn nǹkan yẹn borí ẹ̀ tá a níbi lè pè é lómi mọ́ pọ̀sọ̀ híhu ànáwó tọ̀wù àfààní tó lálàáfíà ni pé omi yẹn omi tó mọ̀ ní yàrá ẹ bọ́ǹkà àti díẹ̀ àmọ́ bìtà yẹn ò ṣe ń díẹ̀ débi pé kí ni láwa rí pé ó ti kú òní tá a lè pè lómi ẹ̀sìn náà tò ìwé eléyìí nísìnyí wọ́n ní tó lálàáfíà ni pé ó má yóò tún tàtọ́ hù bíi a lè fi irú omi báwọn a lè fi sì mara nínú nínú hadathi wa najasa a lè fi sì mara kó nínú hadath yàrá a lè fi wẹ̀ haidọ a lè fi wẹ̀ ifáàt a lè fi sàràlá wa najasa kọ́lá a lè fi fọ ìdọ̀tí náà kó lára wa yàrá Allah subhanahu wa ta'ala dókè Allah subhanahu wa ta'ala ó sọ fún wa nínú al pé wa in kuntum marida ó ní tí ó bá rẹ̀ yìí aw ala abẹ́wà lórí ìrìn àjò àwùjá ahadun minkum min al-gha'ib àbí ẹnìkan nínú yín ó lọ ó yàgbẹ́ ó yàgbẹ́ nínú yín àwọn làmásùmù nìsá abẹ́ lájọṣepọ̀ pẹ̀lú ìyàwó yín pàlàmùtẹ́jì kùmá àn pàtàyàmàmù sàìdàn tọ̀yìnbá tẹ́ ẹ̀ wá rómi ẹ̀ rómi tẹ́bi ṣe ìmọ̀ra pàtàyàmàmù sàìdàn tọ̀yìnbá ẹ̀ wá ẹ̀pẹ̀ tí ó mọ́ dáadáa ẹ̀ sí dáa náà famsahu bi wujuhikum wa aydikum ẹ wá fi bẹ́ẹ̀ lẹ́sìn tá a mọ̀ nìyí ẹ fi fọ ẹ fi ọwọ́ kalẹ̀ lẹ̀ ẹ fi fọ ojú kẹ fi pa ojú yìí kẹ sì pa ọwọ́ yìí méjèèjì so kí ni ìdájọ́ tá a fẹ́ jáde nínú àyà yìí àfáà ní kọ̀lẹ́kùn náà fi àyà gbólóhùn omi nínú àyà yìí o nàtúrọ̀ tó ń fi ìsìyà fi nà yàtí nàtúrọ̀ ni wọ́n gbé wá tí èsì pé mo sọ pé wo mi báyìí ìdájọ́ ìdí lágbára ni pé nǹkan tó jẹ́ pé eh, kò sí tí ò lè jẹ́ látòjú oníṣẹ́ kí wọ́n sọ pé ọmọ kan wá nílé ìwé ilé oníṣẹ́ lẹ́tírà ni kò sọ́mọ tí ò lè wá kò sọ́mọ tó lè wá lẹ́wà sọ pé ìwọ́gbọ́n yìí gbé ẹ̀hẹ́ ìdájọ́ ní lẹ́tírà mi so bí àwọn sùnmọ́ni wọ́n tara ìṣòro omi fún wa nínú àlùkòrán ó wá ní lẹ́tírà ni àtẹ̀jú máa àná tẹ́ẹ̀ wá rómi kankan ẹ̀dí bá mi sùn tá a bá ti lè pẹ̀lú mi òun náà ni ó kó sí mẹ́rin làbá kọ̀ bẹ́ẹ̀ náà ìmọ̀ àyè ọ̀rẹ́ ìwọ̀n ìmọ̀ kò sí àtọ̀ láàrin ohun tí ìgbà rò papọ̀ mọ́ ẹni tó má àti tí ò rò papọ̀ mọ́ so àyàfi tá a bá rí pé nǹkan yẹn ti bo omi ó ti ó ti ó ti borí ẹ̀ ó ti ṣéǹdì orúkọ rẹ̀ wàlùkọ́ọ̀lì ní sallallahu alayhi wa sallam a títúlẹ̀ rí fún wa tá a sọ̀rọ̀ pé owó omi báwọn omi tá a lè fi ṣe ìmára ni ife omi tó máa ni nítorí pé ànábi sallallahu alayhi wa sallam ànábi sọ fáwọn obìnrin aláàfi fún nàbí tẹ̀lé ní ìdílé àwọn obìnrin tí wọ́n wẹ ọmọ ànábi sọ̀rọ̀ kan náà ọmọ ànábi tó kú lómi nígbà tí wọ́n wẹ̀ ànábi ní ìsinmi anabi ní ẹwẹ ẹlẹ́ẹ̀mẹ́ta anabi ní ẹwẹ ẹlẹ́ẹ̀mẹ́ta àwọn hamsa àbíkẹ́ ẹwẹ ẹlẹ́ẹ̀márùn àwọn akthar min dhalik in ra'aytunna anabi ní àbíkẹ́ ẹwẹ ẹlẹ́ẹ̀márùn bẹ̀rẹ̀ ọ̀tẹ̀ báyìí pé ẹ ó yẹ kẹ́ ẹwẹ ẹlẹ́ẹ̀márùn lọ bẹ́ẹ̀ jẹ́ ti wẹ́ ti má bẹ́ẹ̀ gbé nǹkan ní ìṣẹ̀lẹ̀ ẹwẹ ẹbí bẹ́ẹ̀ náà lọ anabi wa ní ìmá ẹ̀ wọ̀tẹ̀ anabi ní omi wẹ́ ẹ̀sìn sídìrú wẹ́ sídìrú ní ti báyìí ó ti dín mọ̀lẹ́ tó lájà tó kó papọ̀ mi ẹni tí ó ti kó papọ̀ mọ́ àlẹ́ yìí ti ká fi wẹ̀ á sì mọ̀ pé tá a máa wẹ̀ òkú náà nínú àwọn ìwẹ̀ ìmára tá a máa wẹ̀ nínú ẹ̀sìn mi so eléyìí nìsín ó túmọ̀ pé kíni ó túmọ̀ pé ìgbàlẹ̀ yóò papọ̀ mọ́ kọ́lá náà tó wá sí síwájú pé wàjà alinabi àkérò ti kàfó rán àwòṣe àǹtí kàfó àlẹ́bi ní wíwẹ̀ bẹ̀rẹ̀ tẹ́ bàbá wẹ̀ àlẹ́bi ní ẹ fi káfúrà sí àwòṣe àmì kàfó àbí ìgbà tó bá dàbí káfúrà ìgbà àlẹ́bi ní ẹ sí i sínú omi yẹn lẹ́tù wẹ̀ so ó túmọ̀ pé kí ni àkíní yẹn kò tí ì di ẹ̀gbin lópin ìgbà tí kò bá ti jẹ́ ìyíká yẹn kúrò ní orúkọ rẹ̀ níta bá tó bá ti dà sómi tó bá jẹ́ nǹkan tó máa tó wá yí orúkọ rẹ̀ padà tí òjò mi má títí ń jẹ́ tíì títí ń jẹ́ júìsì títí ń jọ́sàn ẹ̀dùn bá gbogbo eléyìí ló kúrò ní kíni ó ti kúrò ní omi irú eléyìí àlè ti kíni àlè ti ìmára. المسألة الخامسة àwọn ọjọ́ ti lọ. àlùmọ́sálà tó dára níta. àlùmọ́sálà tó dára níta. ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kaàrún. حكم الماء المستعمل في الطهارة. kí ni ìdájọ́ omi المستعمل في الطهارة omi tá a ti lò tẹ́lẹ̀ tá ti mára alimami olùsàmẹ́ yàrá use water omi tá a fi lò tá a fi mọ́ra tá a lò kù kí ni ìdájọ́ rẹ̀ nínú sẹ̀ríà sómi tó máa ní sómi tí a lè ṣe àwọn tá a lè ṣàǹfààní ni. alimami olùsàmẹ́ ti sọ̀ ha ọ́ omi tá a lò tá a fi lò tá a fi ṣe ìmọ́ra kàlímà olùmọ̀kọ́sùrù àìní àbọ̀ ìmọ̀tàwádìí gẹ́gẹ́ bí omi tí ó ń kó lára ẹni tó ṣàgbàlá ẹgbẹ́ yẹn sábà sínú ìkànnì sí lágbójú yìí ọ̀nà ìlànà pé ní àlá àlùsàmù àlùmá olùmọ̀kọ́sí àlùmọ̀kọ́wádé ní àná àbọ̀ ìmọ̀kọ́wádé àwòlùmọ̀kẹsì bẹ́ẹ̀ ni tó wẹ̀ níṣì omi ara rẹ̀ ó wá dà síbi kan omi tí ń tí ń wẹ̀ níṣì omi tí ń tí ń bí omi àlọ́lá àbómi ìwé ara rẹ̀ ó dà síbi kan tó irú omi báyìí kí ni ìdájọ́ rẹ̀ ìdájọ́ rẹ̀ náà ni pé tọ́hìrún mú tọ́hìrún lè bẹ́ẹ̀ ibi alọ̀sọ̀kì ìtọ́lá àti tó mẹ́rin ṣe omi tó sì omi àlùkù báyìí dọ́là tó sábà láti dọ́là láti kan omi ìwà kékeré omi ìwà dọ̀tí àbàràbà nílẹ̀ wáyé irú omi omi láàrin rẹ̀ torí pé nbẹ́nu àwọn onímọ̀ tí àwọn sọ wípé irú omi yẹn omi tí èèyàn lè lò ní kí ló bá táwọn fi owó omi téèyàn lè lò ní pé àyẹ̀ kan sábà láti nìkan omi tó sábà láti yẹn ẹnìkan náà tún wá lò ó tún wá fi sábà lá dáa omi yẹn ó ti dọ̀tí ìdájọ́ táwọn gbélé lórí ẹ̀ ń sì fún ọmọ pé ìdájọ́ yẹn kọjá rẹ̀ ìdájọ́ yẹn tó kọjá rẹ̀ síbò mí ọ̀nà olóògbà kọjá rẹ̀ síbò mí ni pé nígbà tá ẹ bá ń sàlùwàlá nínú omi nínú jẹ́ ti sàlùwàlá omi ti ń ta lára yín sínú omi mọ́ omi yóò máa ta lára yín yóò máa ta sínú omi jẹ́ ti jẹ́ sàlùwàlá ìgbà tẹ́ ẹ̀ fọwọ́ níṣì omi ọwọ́ yẹn wọ́n ta sínú omi omi jẹ́ ìgbà lára yín tẹ́ bá ti wá gbé ìdájọ́ lé pé ẹ̀gbin ni omi tẹ́ yẹn ní òkúta ìdá ó túmọ̀ pé kó o ti sábà láwọn omi tí ń ta sínú omi yẹn ó ti rẹ̀ ẹ ti báyìí nìyí òun náà ló bá tí àwọn onímọ̀ ti sàlàyé pé ah, irú omi báwọn omi tí ó mọ́ ni wọ́n sì mẹ́rin wá wọ́n pa láwọn ẹ̀rí lórí ẹ̀ka àgbà pé omi tó mọ́ ni irú omi yìí yàtọ̀ àrùn àdá alẹ́bí wẹ̀wẹ́ ṣe alẹ́bí wẹ̀wẹ́ yára wàlúùdí ìlú nàìjà sọ́ra àlùgbé ìdọ̀tí àlùgbé ìdíkò lára wa màdàmà náà làmì tàbáyà nínú àlọ́ àlọ́ àlọ́ àtàlà ẹ̀wọ̀ àmúnáni má májẹ̀mú rẹ̀ ni pé kí nǹkan kan má ṣe ń gba àwọn èèyàn mẹ́tẹ̀ẹ̀ta irú omi oníṣi báyìí tábà ti pé òun rẹ̀ ṣe yìí kò ṣe é lò mánu ẹgbẹ́ àdìsí ti wá lókè ká ṣàlàyé ilé ìfà tábà ti pé ìtọ́wò rẹ̀ ti ṣe yìí àlè ló má tó tábà ti pé àwọ̀ rẹ̀ ti ṣe àlè ló má àbẹ́tẹ̀ kò bá ṣe yìí nínú àwọn ẹ̀ka àdàpọ̀ yìí àdìmọ́ òrùka àwọn tí wọ́n lò fún tí wọ́n lò látara ìmára irú omi yẹn omi ní ọ̀dẹ̀ nínú kan kí ni ìtọ́ka lórí pé omi tó ṣe é lò ní àná nàbí sallallahu alaihi wasallam káàdì ìdàgbà wà tó a òun náà nígbà nàbí sallallahu alaihi wasallam káàdì bí bá ń kálù àlálà yìí káàdù yà tẹ̀sán ní àlà òbí àwọn tàbí ọmọ sí àwọn ibi àlálà yìí wọn kálù kó bẹ́ẹ̀ máa gba omi àlálà nàbí sí sọ̀rọ̀ láwọn wọn bẹ́ẹ̀ máa gbà wọn máa gbà tí wọn máa fi para wọn fi ara wọn òkè ló fà nítorí tó bá jẹ́ bẹ́ẹ̀ ni bá ìdí wọn ti báyìí sọlá wà lọ́wọ́ sọlá mi wọn náà tún lálàyé nu tí wọn lọ gba omi àlọ́ aláàdábì tí wọn fi rárá wọn bá gbé nítorí pé àlẹ́ sọlá wà lọ́wọ́ sọlá nínú ẹ̀sà tí àwọn sọlá wọn dára ti fún òun náà ní pé gbogbo nǹkan ara àlẹ́ sọlá wà lọ́wọ́ sọlá àmìyàn lè lò láti wá wòsàn láti wá àlùbáríkà ìpínlẹ̀ táwọn ìta táwọn ìta gbá bímọ wà gbọmọ ọ̀rọ̀ sọlá àti eléyìí nísìnyí èyí tó ẹnu àdájọ́ àwọn ìsìn àgbáríkà ni ó jẹ fún ọmọ yẹn àwọn sàbẹ̀ wọn a máa lọ gba omi àbálá àti ẹni tá a sàbàlá tó wá ẹni orí àti sọlá àwọn sáà nípa ti orí ẹ àwọn ìyá máa rẹ sómi tó fi ṣe wòsàn àmì eléyìí ìka àdájọ́ wà fún ọ ẹ má jà kọjá àlà ń bẹ kò sí fún ẹni kankan ẹni àdájọ́ sọlá wà lọ sàdá fọlá kò sí fún ẹni tó tẹ̀lé àdájọ́ nọ́mbà 2 nínú àyè sábà tá nàbí ti kú wọn ò sí bẹ́ẹ̀ fún abúlé wọn ò sí bẹ́ẹ̀ fún ọmọ wọn ò sí bẹ́ẹ̀ fẹ́ẹ̀ kan náà sàhábà tó bá wọn gbọ́ yé wípé ànábì nìkan olówà kú nígbà tá àbájọ wa gbọ́ yé báwọn tó kò sẹ́ni bọ́dì tó lè máa sàlùwàlá nígbà tá nàbí ti kú tán táwọn wa gbọ́ orí àlùwàlá rẹ̀ táwọn á ní àwọn fi para ẹ àbí táwọn ní kó tó káyà báyà ní kó tó sí wa lẹ́nu àbí kúrò yìí على جابر من وضوئه إذا كان مريضا أي مين هنا النبي صلى الله عليه وسلم كما في جابر كما قول جابر كما عبد الله كما قول النبي صلى الله عليه وسلم النبي صلى الله عليه وسلم ومن الولادة النبي صلى الله عليه وسلم وجعله النبي جابر يسلا ثم جاء يقول يقول بين النبي صلى الله عليه وسلم onídà sí i lára so eléyìí ó tún máa pé kíni pé irú omi téèyàn ló kù yẹ omi tí ó lẹ́tọ̀ọ́ ni téèyàn lè lò tí èsì ṣe pẹ̀lú ọ̀dọ̀ àwọn sọ̀hánì ọ̀gá aláwọ̀dì yọ́lẹ́jọ́ àmọ̀ bá a sọ níbi tí a bá dé láti sálà ẹlẹ́ẹ̀kẹfà tó a sì wà lórí tó ní í ṣe pẹ̀lú ìmára náà ni omi tá a fi ń ṣe mára omi wo la lè ṣe mára omi wo lè gbé omi wo lè ṣẹ̀gbẹ́ tó bá ti mọ bá wẹ́rẹ́wẹ́rẹ́ ká bọ̀ sínú àmọ̀ lọ kí Allah subhanahu wa ta'ala kò sí ní ọ̀rùn wa kò sí àǹfààní wa kò fún wa ní àgbọ̀yé ẹ̀sìn rẹ̀ wá fún wa ní agbára láti kápá ìlú wa láti máa tẹ̀lé ìlú tá a bá gbọ́ lódodo iná wò ní ìlú láti ọ̀rọ̀ pàdé àlẹ́ àlọ́ sọ̀rọ̀ wà láti ní Muhammad wà á lọ́wọ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ àlọ́ wà láti ìṣẹ̀lẹ̀ náà ìlà ìlà ìlà sọ̀rọ̀ náà wà lórí. náà